dúró mbẹ̀ àgbérò ni kú ń gbọ́wọ́ àrùmàṣà ń ṣègìdì ń rúgbọ́ ọṣẹ a kì í ṣíwọ́lu mí a kì í fèṣù jókòó afọpo kan rọ́wọ́ orí àrìta gìrì ń tejò bíná bá rómi á gbàgbé ilé tó fẹ́ jó bẹ́tù bá rómi yóò gbàgbé ariwo tí ó pa jókòó ń gbogbo yín kẹ́ máa ṣe nǹkan tó wù yín èmi ìyálóde ìlú ìbàdàn ẹ̀fún ṣetán aníwúrà mo dé sí yín lọ́rùn tìjàtìjà ẹ̀yin ìyá mi ẹ gbè mí lẹ́yìn o sí o sí o sí o.